القرآن الكريم سورة المائدة سورة البقرة آية وضعها النقاء أعوذ بالله من الشيطان الرجيم إذا حضر أحدكم الموت حين الوصية اثنان ذوات من قرآن لله والصلاة والسلام على رسول الله وبعد سبحان الله والحمد لله لا إله إلا الله الله أكبر الله أكبر الله أكبر ولا أولى ولا قوة إلا بالله العلي العظيم ọlọ́run kọ́ yọ́nú sí wa ní ayé àti gbésẹ̀ wa tó jẹ́ ẹlẹ́ẹ̀kejì nípa tọrọ ìkẹ́ àtìgẹ̀ fún ẹni mímọ́ ìbísẹ́ńdà Muhammad اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم للعالمين إنك حميد مجيد آمين بدواكتا ní ká a fún àwọn àlùfáà àwọn àgbà tí wọ́n lé orípa àlùbáríkà òní láti ṣẹ́hìn muhammad akamada ọmọọmọ bẹ̀rẹ̀ àmọ́sí lọ́wọ́n bá ní papọ̀ kẹfún wọn bọ̀ àwọn àlùfáà wa náà ọlọ́run gbà wọ́n ṣiṣẹ́ ó sì ràn wọ́n lọ́wọ́ ó fi àwọn ẹni ọlọ́run kún wọn lọ́wọ́ ó sì ní àṣeyọrí iṣẹ́ náà orípa rẹ̀ náà láwàáyé ọlọ́run bá ní kí àwọn àfa wa ò gbogbo àwọn olùbá iṣẹ́ pọ̀ wọn. ó wá bẹ̀rẹ̀ lọ́dọ̀ gbogbo wa náà tá a wà ní ayé lónìí tá a wà nínú ọmọ akéwò wọn lọ́dọ̀ọ̀dọ̀ bàbá mi alága àgbà fún islahudin wọ́n tún jẹ́ alága àṣọ̀kan àmírò wa àfáàgbà ọ̀wé àgbà mo ní nǹkan wá fi kárí gbogbo wa lọ́kùnrin lóbìnrin àti gbogbo àwọn alága lọ́ọ̀ jẹ́ nígbòlẹ̀ rẹ̀. àkọ́kọ́ nípa tírà tí ó jáde ní ọ̀yọ́ a dúpẹ́ pé ó ṣẹ́kù níwọ̀nba ráwọn èèyàn rà dáadáa a rọ̀ wá o ká ní bẹ o síra ní o kò sí yorùbá kankan bẹ yóò filẹ̀ kọ́ ni fúnra ń bọ́. gbogbo ọmọ ilé tí ó la fẹ́ tí wọ́n ní. gbogbo àwọn sánẹ́mì ni ìdájí àwọn ẹlẹ́ àná àfà làwọn náà ẹ rà o nígbà ó wà ń bẹ́ẹ̀ ó ṣe pàtàkì o léwu ń bẹ́ẹ̀ nínú wa ní ọ̀sán a mẹ́nuba ọ̀rọ̀ pàtàkì púpọ̀ tí ńlá sallam ṣé òun náà tún tó ń bọ náà ń pàtàkì ẹ̀sán òun náà tún pàtàkì ẹ̀ òun náà ni ọ̀rọ̀ nípa àsọọ́lẹ̀ àsọtẹ́lẹ̀ alukuraanu dákọ rẹ̀ pọ̀ kódà bí a bá kó ogún kalẹ̀ tá a fẹ́ pin dọ́là ń kọ́ wí pé ní bá dìwà sí àti àsọtẹ́lẹ̀ yẹn àwọn kan ń ṣe tí ò jẹ́ mọ́tì Islam lọ́nà yìí náà ni pé gbogbo àwọn ọmọ àwọn tó ń bí fún ọkọ ọkọ wọn ètò jẹ́ àgbà eh, ọ́fíìsì àtọ́wà ní ọ̀nà kínní òkú ọmọ ajẹ́ tiẹ̀ ètò ètò nǹkan eh, sí báyìí. kọjá jẹ yẹn wà pé ìyẹn wá ní èpè lásọtẹ́lẹ̀ eléwìí sàsọtẹ́lẹ̀ tọlọ́run mùsùlùmí ọgbọ́dọ̀ bá wọn lọ́wọ́ sí o. ogún gbígbín lélẹ́wò ọlọ́run ò sì rán mọ̀lẹ́kà kankan pé kó pín ogún ọlọ́run ò fi ogún pínpín kan. fúnra ọlọ́run ló máa mà sí ogún fúnra rẹ̀ torí òun lọ mọ ẹni tó ń òkú lọ́kùnrin òun lọ mọ ẹni tó bìnrin tọ́ sí ọlọ́run ló sì máa jẹ́ àkọ́kọ́ kú wọ́n tó kú ogún ọmụ fáwọn ọmọ kí ni rẹ pé gbogbo ọmọ ènìyàn àbọ̀ ọmọ wọ́n á fàyàwọ́ rẹ̀ pé ń tún ogún ọmọ àwọn lójú òun mùsùlùmí ọmọ bẹ́ẹ̀ ogún ìjà ìníyà nìyẹn wọ́n kì pín ogún ẹni tí ọ ń bẹ̀ láyé kódà ẹ́ẹ̀rí gbẹ́ndẹ́ẹ̀kùn ogún rẹ̀ báyìí sàárè rẹ̀ ni tí wọ́n wá táwa mẹnu bá díẹ̀ ń bẹ̀ án torí àlùkùránì pàtàkì ẹ̀ ọ̀kan ni wọ́n àwọn náà fi sọ àtìsọ́lẹ̀ ọ̀kan ni wọ́n bá ní kàwọn sọ́nà ní mímbádì wà sí àti ní sílẹ̀dì ọdẹ yìí ọ̀kan ní ẹnì kọ̀ọ̀kan wa ni a lọ nílùú àsọtẹ́lẹ̀ yẹn ni o ó kéré tán po ọ̀ra àkáǹtì kan tàbí big note látàlẹ́yìn kọ́ kéèyàn ó ní kò sọ pé o ti ṣe bá àti kú yóò máa mọ mọ ayé ní kékeré ó sì máa mà pé ọpẹ́ ni ó yá ni. ọlọ́run lọ́ fàgbọ̀sọ lọ́dọ̀ ẹjẹ́ bá gbọ́ tí ànábì náà sọ àáyà kọ́kọ́ bá ń ta àáyà yẹn náà. àrùn ìlàyé ẹ̀ṣẹ̀ bá rà bí. يا أيها الذين آمنوا سعادة بينكم إذا هضر

ìyọrí iṣẹ́ ayé láti ṣe àti àwọn láti lọ gbẹ̀sán tọ́nà ń dá wa sáyé fún mi ọlọ́run náà ìtẹ́ gba òun gbọ́ lódodo. ẹ̀rí jíjẹ́ láàrin ara yín. tí ikú bá dé wá bẹ̀rẹ̀ kọ̀ọ̀kan nínú yín. kí ni ẹ̀rọ àti níyà. nígbà bá fẹ́ sọ. So tó tẹ́lẹ̀ ọlọ́run kó fipú rẹ̀ pa o ọlọ́run kó fipú rẹ̀ pa o tí ẹ̀ bá ti kó láyé ni wọ́n kọ̀ọ̀kan lọ gbé àáyà yẹn jẹ́ kí á kágbọ́n mi náà sọ ẹni mímá. ọlọ́run nígbà tó òun náà tún ṣe wá lójú kòkòrò. فرفض رسول الله صلى الله عليه وسلم بالتفت عليها ṣe wà ọmọ gbà wá sí ọlọ́run sọ báyìí ما نقوم بالمسلم gbogbo mùsùlùmí kan tọ́lá ń bá fún ní nǹkan kan tó yẹ kó sọ àsọtẹ́lẹ̀ nípa rẹ̀. kí bí ò sùn ní ọjọ́ méjì ní tẹ̀lé ń tẹ̀lé. àyàfi kí àsọtẹ́lẹ̀ yẹn wà ṣé àwọn ẹgbẹ́ nígbà náà mi sọ yìí ó pa wá látẹ̀gùn pé tó wáyé pé lóòótọ́ ọ̀dọ́ náà gbọ́ tó sùnà bọ́dọ̀ náà ló ẹnu ló ti wá bẹ̀rẹ̀ ọ̀padà sí má sùn níjọ́ kè níjọ́ kejì àti kó o níwèé àkọọ́lẹ̀ wà lọ́jọ́ kí ohun tí wọ́n ń jẹ́ àbọ̀tẹ́lẹ̀ òun náà ni àwa fẹ́ gbọ́ yìí. abdullahi ọmọ àwọn ọmọ ìtọ́gbọ̀ rẹ̀ wá ó ní lọ́dọ̀ ti gbọ́ káàmì sọ bẹ́ẹ̀ ó ní lòun ò ti sùn kan tàbí jọ́ méjì àfi pé àkọsílẹ̀ wàsíyà ọmọ ọbẹ̀ ni ó bẹ lọ́dọ̀ ó ń bá ń gbé ní wàsíyà kì í sọ pé àlàyé tá a ti ṣe wàsíyà ni pé ntọ́lọ́ ń fún o tún fẹ́ sàánú ń bẹ̀ bóyá alápèjúwe ọ̀fẹ́ ra ẹran iléyà fẹ́ nìkan bóyá alápèjúwe ọ̀fẹ́ ra aṣọ fún ẹnìkan bóyá alápèjúwe ọ̀fẹ́ rẹ ẹnìkan lọ́wọ́ bóyá alápèjúwe ọ̀fẹ́ náwó kan sí mọ́sálásí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. gbogbo àsọsílẹ̀ tó sì sọ yìí lọ́wọ́ sí yátàdé ìwà àríṣì ẹni tó bá ti wà nínú ẹni tí ó jogún kò sí àsọtẹ́lẹ̀ kẹsàn-án fún mọ́ kò ní fún ní nǹkan ìyá àwọn mo ti kọ́ lẹ̀ iye báyìí ni ẹ bá ń fún un torí pé ìyá rẹ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tó wáyé pé òun lọ́gbẹ̀ yẹn yóò jogún ẹ̀ ní ọ̀nà ọlọ́run yẹn lọ́wọ́. ẹ̀rọ àkọ́bí rẹ ẹ̀fún oníire bẹ́ẹ̀ ò gbọ́dọ̀ sàsọ́ọ́lẹ̀ bẹ́ẹ̀ wọ́n fẹ́ pín ogún ara rẹ nù. àwọn tí kò sí nínú àwọn tí ó jogún rẹ ló lè sàsọ́ọ́lẹ̀ wípé àbóyá o àbúrò rẹ lápèjúwe o ẹ bá ń fún un ní nǹkan báyìí o mo sàsọ́tẹ́lẹ̀ o ẹ bá ń fún un ní nǹkan báyìí o gẹ́gẹ́ bí àpèjúwe tá a ṣe lọ yẹn. gbogbo àwọn tẹ́lẹ̀ yìí náà kò sì gbọdọ̀ kọjá ìlà mẹ́ta ogún òun làwọn tí ó pin ogún àkọ́kọ́ sírò wípé ọlọ́ọ̀pọ̀ nìkan níye báyìí ọlọ́ọ̀rọ̀ àǹkan báyìí fún ẹni báyìí ọlọ́ọ̀nà owó ṣe ojú ọ̀nà ọlọ́run níye báyìí nígbà bá tó gbogbo tó bá yá sí pé wọ́n wá gbogbo tó ápẹ́ ẹgbẹ̀rún mẹ́ta ni òní àtijọ́ ni o ó bá ń lọ ẹgbẹ̀rún kan tó pé ó tó bí àwọn bùkátà yẹn yọ ẹgbẹ̀rún kan sáà. bùkátà tó ló àwọn tó tún bá sàsọ́ọ́lẹ̀ tí wọ́n fẹ́ ṣe dáadáa fún tí ó sì jẹ́ kan nínú àwọn tí ó jogún rẹ̀ kódà kọjá sí pé ìlà yẹn ó ti pé nígbà a dá ẹgbẹ̀rún mẹ́ta a dá sí ẹgbẹ̀rún kọ̀ọ̀kan ẹgbẹ̀rún kan wọ́n ti bọ́ fi yanjú àsọ́ọ́lẹ̀ àsọ́ọ́lẹ̀ tó fẹ́ múrí kan ó tó bá mú nínú ẹgbẹ̀rún méjì tó kù àwọn sọ̀rọ̀ àní ẹ̀wà àgbà ogun ẹ̀pọ̀ ẹ̀ní ẹ̀ gbọ́dọ̀ yọ ń bẹ̀ mọ́ o ẹ̀ dàpọ̀ ké fáwọn tí ó pé tó ẹni sọ pé òun fẹ́ ra òun fẹ́ ní nǹkan nígbà sí ìwò nínú ọ̀nà mẹ́ta tó yẹ ká mú ọ̀kárí ẹ̀ ọdún tó ń jẹ́nu ilé ìlà kan ní ìlà méjì ọlọ́run ràn lọ́wọ́ ẹ ṣàdúrà fún ẹ gbọ́dọ̀ ìlà kan ọ̀kan kan mọ́ ní méjì àwa wo tíra àwò ìrìn oṣù gbọ́dọ̀ sì ma pamọ́ àwa rí pé nǹkan mọ́kànlá ni àsọtẹ́lẹ̀ tí wọ́n ń tọ́ka sí wípé kọ́ wà ní ìgbèrí wa àwa ma gbọ́dọ̀ báyìí àlẹ́ àwa. àlẹ́ sọ ìwé tó bá mú dígínòdì tó mú tàbí àkáǹtì ọwọ́ àkọọ́bẹ̀ èdè bá wù ọ́ sí awọn èèyàn lè gbàgbọ́ ni o fi kọ́ wọ́n Yorùbá náà ni wọ́n yẹ Lárúbáwá ni wọ́n ni ni o fi kọ́ sí awọn tí ọka kà á tí bóso wa o. àtàwọn sọ̀rọ̀ ti nǹkan kan ká wà kọjú. ọkọ̀ ipe ìwọ lámọ̀rí ọmọ lámọ̀rí mo sọ àsọtẹ́lẹ̀ yìí àsọtẹ́lẹ̀ tí ń bọ̀ yìí èmi ni mo sọ. Àtọ́jú ìrìnlẹ́wọ̀ sọ́ọ̀rì ilẹ̀ ilẹ̀ ìkọ́rí. Àkọ́kọ́ ni pé èyí tó lọ ń bá kàkọ́lẹ̀ pé ẹ̀yin lẹ́gbẹ̀yìn òun ẹ dákun tẹ́ ẹ bá ti rí i pé ìpọ̀ka kú dé sóhun ọlọ́run kò tutù rẹ̀ pàwá o tọ́ ọ bá ti rí i pé tẹ́ ẹ bá ti fura pé tó àlùkí àmọ́ ńlágbọ́n ní ó ti fẹ́ yá ẹ dákun ẹ bá ń ké sí àwọn ẹni rẹ̀. Bèlú ní kí oorun mi ti kó fi ọ̀gbọ́n mi láì sàárà nínú àwọn aláṣùmọ́ nínú pé wọ́n pọ̀ ẹ̀kàn fọgbọ́n sọ fún ẹgbẹ́ tó ẹ bá ní wo bí àwọn bàbá ṣe ń ṣe o ní wọ́n ṣe é ṣe lójú ayé ń ṣe ọlọ́run táwọn sọ rí láti rí pé ẹnìkan múra àlìkàmà wọ́n yà tètè lọ sọ́dọ̀ ànábì tètè wá bá ní wo ó dàbí ẹni pé ó ń palẹ̀ àlìkàmà mọ́ o tí wọ́n náà bá wá lé àwọn ẹni rẹ báwọn ọ̀pọ̀gbọ́ sọ fún wa wá bá ní wo bàbá o ààrẹ ẹ̀wọ̀n ìtí fẹ́ o fẹ́ lágbára díẹ̀ o ó fẹ́ mú àmì dání o ìwọ náà ti sọ àsọ́lẹ̀ wọn o gbogbo ẹ bá mi ké sí àwọn èèyàn báyìí kí wọ́n lè wà á mi létí nípa kí n lè dábàá rẹ̀. tí ọlọ́run ọba sọ́là rẹ̀ ga lórí ó múra nù àsìkò náà bàbá wa máa ń sọ pé ọjọ́ tá a ṣe ayé òpó ọ̀run àgbò wọ́n lọ́run dáàbò ń sọ ẹ́dà sí ọ̀run fa ayé ṣe o àti àmà lànà ìtọ́ka ọ̀rọ̀ wà ní o. Bẹ̀rẹ̀ mọ̀ sánà àdúgbò ìlà lọ́wọ́ lóṣùlọ sánà ìlà. Àlejò ẹni mímọ́ sígá àtàlà máa bá. Atọ́kùnrin àtọ́bìnrin ní àkọsílẹ̀ ìjẹ máa ọ. Àlejò sọ̀rọ̀ sígá àtàlà máa bá. Ó ní ẹnìkan kọ́mọ́ kọ́mọ́ kọ́ni pé àsìkò òun ti tó bẹ́ẹ̀ kọ́ya dábàá ìsọ́nà mùsùlùmí lọ́gbọ̀rọ̀ wa àwọn ẹni tí ó bá wà ṣe ń ṣe wọ́n lọ ṣàjọ àkókò náà wọ́n ní ṣe kú nírọ̀rùn fún àwọn bàbá bàbá yìí ó wọ́n ní ṣe kú nírọ̀rùn fún màmá ìwọ náà ti kàkọ́ ilẹ̀ wọn pé kí kan ké sáwọn èèyàn díẹ̀ wá èkejì. تركيا ليس عادة ولإنسان نطق بها لقوله صلى الله عليه وسلم. ó tún fọ́rọ̀ pé àwọn èèyàn tí mo ní ara ń tẹ́sí wo ohun tí mo fẹ́ kẹ́ kéṣan lásìkò òun ni pé kí wọ́n lè wà nínú mi ní gbólóhùn kẹ́yìn mọ́tò nítorí ọ̀rọ̀ tí ànábì sọ títí àtọ̀là máa bá. ànábì ẹni máa ń kí àtọ̀là máa bá ó ní ẹni tó bá já sí wípé gbólóhùn tó sọ káyìnlá yé oníkẹ́lìmọ̀ láìlà ìlàlá tó jẹ́ múmi tí ó sọ̀rọ̀ míì lẹ́yìn ẹ̀mọ́ láìlà ìlàlá ànábì nínú ẹni bẹ́ẹ̀ yọ wà ní jẹ́nà ọlọ́run. ìwádìí àwọn nínú àbúdá dà ìdílé òun wà ìfara fi ẹ̀ sí làlàáfíà. ntọ́ ọkọ̀ ní òwe ni o ní àkáǹtì rẹ o ó sì wá kọ́ pé èèyàn ní o mo sàsọtẹ́lẹ̀ fún yín o ẹ ṣe sùúrù o ẹ yọ́nú o sí àkọọ́lẹ̀ ọlọ́run. Àdúrà ni ẹ máa ṣe fún mi o, kí n ní àtúbọ̀tán rí o. Gẹ́gẹ́ bí àmẹ́lì ṣe sọ, kíkẹ́ àtọ̀là máa bá yí pé. Ìlànà tó ń sọ lórí ń bọ̀ sí àìmọ́ ẹ̀yin mùsùlùmí lọ́kùnrin lóbìnrin tẹ́ ẹ bá ṣèbẹ̀wò sọ́dọ̀ ẹni tí ara rẹ̀ ọ̀yà tẹ́ rí pé àyè ara yìí ó ti fẹ́ súnmọ́ ìfòlàyé. àwọn ẹgbẹ́ ìlú kà. tàbí ẹjẹ́ pé á ẹni yìí ti fẹ́ dágbére fáyé. wọ́n mú ọ̀rọ̀ fáyé lánàá. àlọ́ mi ní ọ̀rọ̀ ẹni ẹ máa sọ. فإن الملائكة يؤكدون على ما تقولون torí gbogbo ohun tó yẹ bá ń sọ lásìkò yẹn amọ̀lẹ́kọ̀ọ́ ọmọ ṣe àmì jẹ́ pé àmì máa sọ náà tún ọ̀rọ̀ yẹn ó tún ní àgbàwà tó ní làáfíà gbogbo àsọ́ọ̀lẹ̀ ni àwọn èèyàn gbọ́dọ̀ ẹ̀kẹta bó ṣe máa kọ́yàn ní o ẹ̀kùn ó tún wá pé ọmọ fámílì wá ti di pé ẹ̀mí ẹni tó ní o ẹni Iṣẹ́ tẹ́ẹ̀tù bá mi ṣe ni pé ṣé ẹ bá rí pé mo yajú lẹ̀ ẹ bá ń pa ojú mi lé. Wàṣẹ́ ti sáàkì ṣókùnà ìfòmọ́lá tí ó kọ̀rọ̀ ní ìgbàṣẹ́ ń lè bá òkè wá òkè. Ẹ sì bá mi fi aṣọ tó dáa, ẹ fi bò mí ní imú pẹ̀lú ẹnu. والقرآن منك مفسرا أما بام بلون أما صدع أما كنت داري جميل ọmọ ẹ̀bùn ọ̀gbọ́dọ̀ sọ kájá kájá. wọ́n tún kún tuntun tuntun àti ìsáré lẹ́sùn yẹ̀mí àbára rẹ̀. mo rí tún sàsọtẹ́lẹ̀ fún yín o bí ẹ̀mí bá ti jáde tán lára àwọn ẹ bá ń aṣọ tó dáa. الدابون من حديث عائشة رضي الله عنها قالت nítorí ọ̀rọ̀ tí lèmi àyíṣà sọ kíkẹ́ àtọ̀là máa bá. إن رسول الله صلى الله عليه وسلم حين سُقِيَ سُقِيَ بذرة حمراء. ó ní ìgbà tí òjíṣẹ́ láàmú ọmọ yìí kí àtọ̀là máa gba tó kó ìláyé asọ́tọ́ dáa ni wọ́n ti bò àwọn àsọtẹ́lẹ̀ bẹ́ẹ̀ máa kíyèsí ni fi rẹ́pẹ́ táwọn tó ẹni ó ti kú kò lè sọ̀rọ̀ mọ̀dé kò yọ ọkọ̀ nǹkan أكن Oní ẹgbẹ́ kan kọ́ọ̀lẹ̀ ní òwò bàbá àdúgbò ìyá. Ó dùn pé mo ṣàṣọ́ọ̀lẹ̀ fún yóò ẹ̀yin ọmọ ẹ̀yin mọ̀lẹ́bí. Ẹ dákun ẹ mẹ́kọ̀ọ́ lórí ilé ẹkún o, ẹ mẹ́sùnkún lè lórí o. Ẹ mẹ́ máa ẹ nítorí ikú òun máa faṣọ ya mọ́ ara yín lára o. ẹ ṣọ́ra o láti máa sọ̀rọ̀ àìmọ̀kan. Nítorí ọ̀rọ̀ tí Ànábì sọ kíkẹ́ àkọlà máa bá. Lẹ́yìnká ní ilẹ̀. Ànábì ní kí n ṣe ara wá o, kò ní bá wa wà nìjẹ́ náà o. Ẹni tí ọba ń gbára ẹ̀ lójú torí pé èèyàn rẹ̀ kan ó síwọ́ ọ̀fẹ́ tí ń faṣọ ìyá mara rẹ̀ la tó kí lòun tún ṣe láyé tí wọ́n ń sọ kájàkájà báwọn ará ajọ́ òun tí máa sọ tí wọ́n máa kìkìkà rẹ̀ ìṣúnmù lọ́gbà wa torí ẹlòmíì ẹkún tó ń sun ìnira ni ọ̀nà jẹ́ fókù ó sì bọ́ nǹkan àánú ẹ̀ ní ọkọ̀ àánú ẹ̀ kankan àti kájàkàjà tó ń sọ pé àà ń tí ń lọ aláàánú òun lọ sọ fún un pé sọ́ọ̀n gbọ́ síwọ̀ ní aláàánú wọn síwọ̀ lọ ń tọ́jú wọn ń dáná bọ̀ lọ́rùn ẹni tó ń retí yọ fẹ́rẹ́fẹ́ máa bẹ náà tí wọ́n ń sọ kájàkájà gbogbo iná Islam ọkọ̀ fún wa inú àkọọ́lẹ̀ ni ó wà ni wọ́n gbé e sípò wò ó wọ́n tó ń sunkún ó ti ṣàtọ́ọ́lẹ̀ ẹgbẹ́ má sunkún wò ó ìyàtí bá ń bẹ́ ń lé omi ní ọ̀padà sí o ẹ ṣọ́ra fún kájàkájà o ó ti ẹ̀yìn ẹ̀ wá kà àwọn tí ń gbè yín wà sí àná. وأوصوا بعدم تكبير مما òun sì ń kí yìí lọ ẹ mú wa máa fẹnu pọ́n ńlá o ẹ pọ́n òun o ẹ má yọ àwọn ẹ má fi pọ́n méjì lẹ́ ẹ bẹ́ẹ̀ sí tí òun bẹ láàyè ẹ má òun di o tó kú ní ọ̀sẹ̀.

ẹni tí ó bá wẹ̀ mí ọmọ jẹ́ nìkan lásán o kọjá ẹni tó ní ẹ̀kọ́ tó nímọ̀ nípa gba àwọn súnmọ́ ìlànà ànábì tó wà ní bá a ṣe ń wẹ̀kú. Kí ló fẹ́ ẹni bí ò sì jẹ́ alákùúṣe? àti olùpáyọ̀ ọlọ́run. Wàrà sí ọmọ ìdánilẹ́yìn ayọ̀rọ̀ àkọ́rí. Tó bá ti wà já sí pé inú àwọn alásùnmọ́ mi ẹ̀ta ìyàkúrò ولا يحدث ولا من المكروه مكروه mo ìdúngà tó lẹ o ìwọ tí o fẹ́ wẹ̀ mí mo bẹ̀ ọ́ o kó o ní nǹkan tó kàn pọ̀ wọn tẹnu o ó ní fi já pé ẹni tí ó ń wẹ òkú jà lásùnmọ́ rẹ̀ nínú sọ̀rí àkọ́wé òsì láyé kọ́lẹ̀ ẹ̀mí wẹ̀ gan gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé sẹ́ẹ̀dì máa ń ẹ̀mí àgbà wà ní òun lọ́wọ́ àwọn tí wọ́n fẹ́ kọ̀wé gan làwọn ìyàwó ẹ̀ wọ́n tún mọ́ àwọn ọmọdé ẹ̀mù wọ́n mú fúnra ẹgbẹ́ wọn jẹ́ pé ẹ̀mí à tọ́kọ́kọ́ wẹ ọkọ tọ́kọ́kọ́ wẹ ọkọ rẹ̀ òun náà ni ná òun náà ni ìyàwó Abubakar ìmọ̀ràn àti dáṣà láti sọ́jà ápìlì islam àwọn obìnrin ni wọ́n rẹ́ pé wọ́n ní ọkàn wọ́n kóra wọn jọ pẹ́tọ̀ ẹ bá ń sọ fún àwọn jàmá níta àwa la fẹ́ wẹ àfa wa ẹ̀mí fọwọ́ yín ọmọ ọgbọ̀n. وأن القاسم بعمله هذا رضي الله تعالى. أنا جاوبني bó ṣe kọ́ pẹ̀lú o kọ́ dẹ́kun o kó gbà kó bọ àṣírí mi lórí gbogbo tó bá rí kọ́ jẹ́ kí ẹnìkan tó tẹnu ẹ̀ gbọ́ tọ́lá ni tí múra àti lọ́sálìkì àmà ọ̀nà rẹ̀ kọjá pé àà àmọ́ nígbà táwọn ń wẹ̀ ó ti yàgbé ara ẹni tí jẹ́ ìgbẹ́. àǹtí láàjámọ̀ àwọn sì ní tó yanu báyìí tó ṣe báyìí tó jẹ́ wọ́n tẹnu ẹgbọ́ o gbogbo ẹni wáyé pé ó ń túnú àṣírí ẹni tí ó wẹ̀ ẹni tí ń wẹ̀ nígbà tó kú tán nítorí náà ń tọrọ ni pé káṣírí ìwọ ọmọ bò yóò sì rí yóò rí gbégúwọ́. Òjíṣẹ́ aláìní ọ̀rọ̀ kan sọ ìgbà àtọ̀là máa bá. Àdúgbìnrin ẹni tó bá wẹ òkú kan. Tó sì bò láṣìírí tó bò láṣìírí tí wọ́n ń gbé ní gbogbo tó ń rí bẹ́ẹ̀. Tí ọ̀jẹ́ wọn ní tó kù díẹ̀ káàtó tí ọ̀jẹ́ káwọn èèyàn tẹnu ń gbọ́. Ṣàkàrà ń lọ́rùn lẹ́kùnrin ànábì lọ́lọ́run ó bo òun náà láṣìírí àwọn ẹ̀ṣẹ̀ tó ṣe lọ́hùn. ẹni ọba yẹ pé ojú ó nílò pé èmi ní ẹjẹ wà ń bẹ kájọ paṣọ sí òkú ìlà. tó bá ti jẹ́ àlùjámọ̀ nínú àwọn aṣọ àlùjẹ̀rin náà ní yásùn dúsùn ọlọ́wọ́gbọ̀n ọlọ́mọṣọ wà lájẹ́ náà lójú gbogbo ẹ̀dá tí wọ́n dàbò òun náà ẹni tó fi aṣọ sófìlà torí pé ó kúkú fi gbogbo ilé tó fi ní àpótí aṣọ kò lè dá kàmbú sára mọ́ fúnra rẹ̀ àwọn aṣọ ẹlẹ́rẹ́ tó èèyàn náà yíjà jù nìyẹn. wọ́n ò sí ó tó bá rẹ̀ pé mo sì ń tàwọn fún yín aṣọ funfun tí owó rẹ̀ wà ní ìwọ̀ntúnwọ̀nsì òun ni ẹ fi òkú mi o bó ṣe kọ́nu o ẹ sí tùràrí ẹ sóòlà. Nítorí ọ̀rọ̀ dájú ti sọ péjì àtọ̀là mi bá pé. Ànábì ẹni bí bá péjì àtọ̀là máa gba. Ó ní èsì ká máa wọ̀ ọ́ nínú àwọn aṣọ yín òun láṣọ funfun. Òun ló lóore jù nínú gbogbo aṣọ tá a ní. Ó tó kù bá kú aṣọ funfun ní ká ẹ fi sí bí ọ̀gá wa sọ̀sọ̀ funfun náà ìfẹ́ bá ní ìfúgbé tọ́ra ààrẹ ní tó kú ní àwọn sàgbé tí wọ́n rásọ pẹ́ pé ẹnu bí ìsọlé èrò báyìí ló ní musa ọmọ omeṣu mẹ́wàá ìdábò ńlá torí báyìí gbogbo ẹsẹ̀ ni ó yọ ọ́ lẹ̀ ní ẹ̀dàbò látẹsẹ̀ yìí.

ọlọ́run fẹ́ pé ikọ́ máa rí orí pàdéra lára rẹ o sọ ọgbọ́n má wọ àfisá o má ń lo ara rẹ nílò olùsì bí ọlọ́run ṣe ọlọ́lọ́rọ̀ ọ̀ọ̀fọ́ ọ̀ọ̀fi àánú ọlọ́run hàn nù ọbọ́nu aṣọ tó dáa tó bá fẹ́ sí náà bọ́nu aṣọ tó dáa tó bá fẹ́ lọ sí àwùjọ Islam ṣe lọ́sọ̀ọ́ eléyìí ṣègbéraga ó fi dúpẹ́ ni ọlọ́run náà fẹ́kọ́ máa rólùpà àdẹ́rá tó bá ṣe lára ẹnìkan sí ah, ọlọ́run fẹ́ láwọn ní o ìta àsọjú rẹ̀ ni pé inú àsọtẹ́lẹ̀ tó sọnù ìwé gbọ́ pé wọ́n lọ wá aṣọ olówó ńlá. lọ́rọ̀ tí kò àtàkùn ìlú kalẹ̀ dákì ìkùsọ́nù àlẹ́ ìyá. yóò tó bá pẹ́ tó ẹ bá tí ẹ bá paṣọ sóun náà tó òun tún sọ̀rọ̀ tẹ́lẹ̀ fún yín ẹgbẹ́ òun ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ mínísà òun ẹ bá ń gbé lọ síbi tẹ́ẹ̀tì fún ìṣòwò là. lẹ́yìn náà ẹ bá ẹ tẹ̀lé òun dé sàárè kẹ́ tó padà. òṣìṣẹ́ ọlọ́run sọ̀rọ̀ nígbà tó làmọ́ bá nínú àwọn ó nínú àwọn ẹ̀tọ́ márùn-ún tó jẹ́ ẹ̀tọ́ mùsùlùmí sí mùsùlùmí. Ọ̀dọ́kọ̀lá pé ká òkú ká lọ ṣùgbọ́n tẹ́ lọ ẹsùn lọ. Wàhálà sọ̀rọ̀ wá wà ní ìwà tẹ́lámà. Ànábì sọ̀rọ̀ sí ìyàtọ̀ làmọ́ bá. من شهد الجنازة من بيتها ẹni tí ọba wà níbi ìsìnkú nígbà tí wọ́n ti ń ṣètọ́jú òkú lọ ọ wà ń bẹ̀. ọ̀sà ìṣẹ́lá ó tún wá pẹ̀lú wọn tí wọ́n fi kírun sí la. bàbá yóò fi wọ́n kù. lọ́gbàlá dáa kíráàsì kan. Ẹjọ́ wá tún wà ń bẹ̀ jíjẹ́ ń gbé sáàyé ẹ̀. Mo ládà rẹ̀ ó di kíráàsì méjì. Àwọn èèyàn á bèèrè pé ilé òjíṣẹ́ Ọlọ́run. Kíráàsì méjì kí ní jẹ́ bẹ́ẹ̀ bóòlù ó ṣe rí. Ọ̀rọ̀ anábì sọ wípé ó ní síráàpù méjì yẹn a ti jọ òkè ńláńlá òkè méjì tó tóbi tẹ́rẹ́ ń buhari ṣe gbà. náà gbà wá mi wọ́n ní síráàpù kọ̀ọ̀kan ó tó òkè wúdù. oke rúbì ló sì tóbi jù nínú gbogbo òkè tí ń lórílẹ̀ ayé tọ́nà ń dá torí pé keje òun náà ni ẹ̀kan rẹ̀ ti ta wá sókè ní òkè rúbì kódà ọ̀pọ̀lọpọ̀ àwọn òkè òun náà ni òkè ẹ̀kan rẹ̀ ó tún ta lọ bá gbogbo àwọn ah,

ń láǹfààní ìfẹ́ náà o. ìràdúró ti àkáǹtì ọdún ọlọ́wọ́ àyẹ̀wò àkọ́kọ́ ẹ̀rù. nítorí ọ̀rọ̀ tí ọmọ àbá sì gbà wá ọlọ́run bá nìkẹ́. lẹ́yìn ọ̀rẹ́kùnrin mùsùlùmí ìyàwó òògùn. anábìrin ní àtọ̀là máa ń bá ó ní mùsùlùmí òun ìjọba kú láyé. ká wá rí ogójì èèyàn.

alùsánlẹ̀sán rìn níbi tó jáde lọ yóò lóore fún ibi tó fi ilẹ̀ lọ. Ìjọ ọmọ ẹlẹ́ẹ̀kẹ́ ẹlẹ́ẹ̀kejì èsì tó lásìkò sí tó. Lẹ́rù tí ń tẹ̀ àìlà àìlà tẹ́kìkà ìjọba ẹgbẹ́ tí mo rà mù. Ó tún kọ́ ilẹ̀ pé ẹ ń gbé mi lọ sàáré o. lọ́gbọ́n tẹ ẹ méjì obìnrin ọ o tó ọgbẹ́ ìwọ obìnrin wọn ní ọlọ jókòó ẹ o òun ṣe tó fẹ́ ṣe ń bẹ̀ o ẹ méjì obìnrin ọ tẹ̀lé wọn lọ́gbọ́n tẹ o. bàálẹ̀ àtàkì. tó bá wá ní ẹjọ́ wọn lọ. ilẹ̀ wá ìwà ọjọ́ pé sẹ́ni ẹ bó ṣe wà. wọ́n yẹ sẹ́mi ẹgbó ti wà ó sì gbọ́dọ̀ jẹ́ obìnrin tí ó ní òhò gẹ́gẹ́ bí àwọn obìnrin ti ṣe bó tún bá ń lọ lọ́bàá lọ bí tó tún lọ tọ́lẹ́ẹ̀dì tó tọ́tẹ̀ tọ́tọ́ ní ọdún fẹ́ tí wọn ò sí inú aṣọ tọ́lọ ní tọ́pa aláfẹ́ fún wọn. a máa tẹ̀síwájú nígbà míì àwọn ọ̀rọ̀ yìí a gbọ́dọ̀ má máa sọ tá a bá ti kéwù kàn án. ẹ̀tọ́ ni ọlọ́run ọ̀fẹ́ kéèyàn fi ìmọ̀ pamọ́ ọlọ́run ó gbé ọ léèrè nípa rẹ̀. lẹ́yìn bá wá wí tán ẹni tí a sọ fún ó kù ilé àwọn sọ́lẹ̀ iná ni ọ́ na débi pé mo lówó níbi báyìí o gbogbo tí ó ti ń kọ tí ó ti ń bẹ́ bọ̀ mo jẹ gbèsè àwẹ́ o gbogbo ẹ̀ lọ́kọ ọmọ pé ó ti kọ́ tẹ́lẹ̀ kí kó tó dé bàbá ẹ̀ a sì ṣe ọkọ̀ ọbẹ̀ pé ẹnì kan ọgbọ́dọ̀ ṣe ń jẹ kan. Láti sáré owó nípa bí àbíjú kàkà rẹ̀ mọ̀ kọ̀ọ̀kan sí ìlú náà. Ẹ̀sìn náà kò rí ìrùn péjọ sínú ilé o. Ẹ wà máa ṣe ń jẹ o. Ẹ má ṣe o. Ẹ̀yin ẹ̀dá rí ta Kò sí o. lè wá pé ni ni lóhùn tó wáyé àjèjì ọmọ bí wọ́n ń ta ń àwọn aládùúgbò pé tó ara bọ́yá ilẹ̀ haúsá ló ti wá tó wá kí nígbà tí ẹnìkan sí láyé ẹni tó tí ò kú ní oṣù kọ rẹ̀ ṣe a gbọ́ mi kọ orin kéwu pé. Tàbálì tọ́ níbi lóníyà. Ìrìnlẹ̀ ọ̀sán bá bá bá bá